نعوذ بالله سبحانه وتعالى من النار ونسأله لجنة وما قرب إليها من قول أو عمل فيا عباد الله الأعزاء السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba alhamdulillahi khairul qawli wal amali tó jásí pé nínú ọ̀rọ̀ ilé tí ó rẹwà jù tó yẹ kó máa tẹnu ẹ̀dá jáde láyé náà ní pé adúpẹ́ lórí dídá sí adúpẹ́ lórí ìkẹ́. Khairul qawli wal amali kí ṣòkìrọ̀ ilá bọ́ọ̀lì mọ̀ wáyé. ẹnìkan ò ní fi ọpẹ́ dídálẹ̀ àfalábòsí aláìmọ́re ẹ̀yìn èèyàn. wà má ní àrọ́dà àmàzí ìdálẹ́kọ́ ìrìn wà lè ṣàṣà ní. ọ̀pọ̀lọpọ̀ ọgbà ló wa máa ń ṣàdúrà pé afẹ́kọ̀ọ́rẹ́ wa lékún ṣùgbọ́n bá jẹ ẹ̀rán ti tọrọ àlékún ìwọ́ṣàtì ẹ̀sọ pé Ọlọ́run mo dúpẹ́ lórí ètò ìṣe. wà má ní àrọ́ ọ̀dà àmàzí ìdàlọ́kọ́ èrè wà lẹ́hàáza ní a bá ń fẹ́ kí nǹkan máa pọ̀ sí kí nǹkan máa já sí. yaqulu fi kulli halin alhamdulillahi. kí yẹn ṣá máa sọ ní gbogbo ìgbà pé alhamdulillahi Ọlọ́run mo dúpẹ́ sí i. fi kulli yawmin alhamdulillahi. rúpẹ́lẹ̀ ìta sọ àdéhùn ọlọ́run ọba ní pílẹ̀ in shakartum la azidannakum wa la in kafartum inna azabi la shadid. Ọlọ́run ní tẹ́bá ti ń dúpẹ́ tí mo ṣe fún yín lórí. azidannakum. Shakartum ti yẹ ni tó mo rí màá lékún tí mo fún yín. Mélòó nìkan náà tó jọyín lójú tẹ́ tí wá ń dúpẹ́ ó dẹ̀ tó gbà sí. Mùláyé ìṣàkí àrútùn mùlá àzí ìdánakọ́ ọmọ. Ṣùgbọ́n tí a bá yà láì mọ́ rí. Wọ́n yà ìǹkà fárútùn ọmọ. Ọlọ́ni tẹ bá wá ya bùtùlú. Wọ́n yà ìǹkà fárútùn. Lẹ́gbẹ́ gbogbo ìgbà kọ̀m̀plẹ̀n náà ni ṣá. Wọ́n yà ìǹkà fárútùn. Ó dẹ̀ Inna azabi la shadid. Ah, ọlọ́run bá náà bí tí a máa náwó sí sápáwó ní kápọ̀ lọ́dún ọlọ́run tó máa fi ránṣẹ́ Àbí ọlọ́run kó jẹ́ ọkọ́ la tuhsuha innal insana lazalumun kafur. Ẹ̀ta ti dúpẹ́ fọ́lọ̀ àtọrọ àlékún ọlá rẹ̀ fún ànàbí Muhammadu sallallahu Alaihi wasallam. Bákanáà, àbí ọlọ́run àlékún ìyẹnú ẹ̀kúbá sí fún àtọ́hábá. Mọ́ kí àwọn ìmọ́mù wa láàyè yìí, ibẹ̀ náà ló yẹ kí a ti gbé

mo kí àwọn bàbá wa tí wọ́n jẹ́ chairman kọmitì eh, ètò Ramadan yìí kọlọ̀kú jọ àlékún ẹ̀mí gúgbà àti àlàáfíà ara kọlọ̀kú má ṣàbà ṣe fún wọn. Ànáàsù ṣáta ìdámà àtàkùnkẹta húnmọ́. Oríṣiríṣi àwọn èèyàn ló wà láyé. Ànáàsù ṣáta. Àti wọn náà bá bẹ̀rẹ̀ sí bá àwọn èèyàn ṣe ni bá máa mọrú èèyàn tó bá pàdé. Ànáàsù ṣáta ọ̀tọ̀ ni wá àdọ́gba. Ìdá máa ń tàbíkọta ọmọ. Wọ́n tó bá fún mẹ́nu mi wà mọ̀ pé ah, eléyìí ò ṣe bá ṣe o. Láyé ṣẹ̀wú náà kà máa láyé sí tẹ̀wé ṣàjàrò. Láyé ṣẹ̀wú náà kà máa láyé sí tẹ̀wé ṣàjàrò. Àrífẹ́lò mi tí a bá tẹ̀sí àádùn bí kí a máa gbẹnu kúrò lára ẹni. Tí a bá dẹ̀ fẹ́ni kẹlòmí á kúrò bí gé wúrò ni. Láyé ṣẹ̀wú náà

ilẹ̀ ìta pè ní corruption àti tó lè ta mọ̀ sí àwọn ipa ilẹ̀ tó ti kó lára mùsùlùmí àbí kádẹ̀ tún ẹ̀sẹ́ndì ẹ̀ wípé ipa tó ti kó láwùjọ àtúnwà fi kún lọ́dọ̀ wa bí pé kí wá ní àwọn solution kí ni solution àwọn ọ̀nà àbáyọ mọ̀kọ́rìjì fún àwọn tá fẹ́ kàálẹ̀ láwọn Aláwọ̀bá ní wà bàjẹ́ ti gbilẹ̀. Zọ̀nàwọ̀ ìbàdájò fìlbàrí wàlbàṣàr. Ó wà bẹ́ẹ̀ fìlbàrí lórí ilẹ̀ táàrin yìí lórí ìyàngbẹ́ ilẹ̀ táàrin káàkiri. Fìlbàrí wàlbàṣàr. Ìbàjẹ́ pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ táwọn èèyàn ń ṣe. Wàlbàṣàr. Bẹ́ẹ̀ náà nínú ibùdó omi lórí omi. Bìmá kásábà ìṣẹ́ àìdínà. Ọlọ́run sọ̀rọ̀ yìí láti fi hàn

bí bàbá ṣe tọ́mọ ẹ̀ irú orientation tó fọ́mọ ẹ̀ onítọ́mọ ẹ̀ náà gbé wà àwùjọ. bí máa kásà bá ti àyè náà. irú orientation tí wọ̀yá náà fọ́mọ ẹ̀

torí pé ní tíyàn bá dálẹ̀ tó bá jẹ́ dáadáa ni tó bá tásìkò kan apẹ́ ò ní ká bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ dàkejì ni tó dálẹ̀ tó bá tàkókò kan apẹ́ ò ní ká mọ́ olóṣèlú tó rà dára bọ́n fáwọn ọmọ ọ̀ta ma kò lè mórí bọ́. tó bá dẹ̀ ẹ̀kẹ́ tí ló ṣàánú àwọn èèyàn náà tó ṣe dáadáa sí wọn láwùjọ. kúlù máa wúlò nígbà tó náà bá kúrò ń bẹ̀ òun náà ló máa padà jírí ẹ máa wulẹ̀ máa rọra sà. kúlù ah, máa wúlò jùládùn àlàlẹ́ fi ti rọ̀. àwa fẹ́ ṣàlàyé pé ìbàjẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn parents pẹ̀lá àdísì tánà bí sọ̀rọ̀ sọ pé kúlù máa wúlò dín ayà arábìnrin gbogbo ọmọlábí sójú ọ̀nà kó sílọ́n kó dẹ̀ níwà rí lára bàbá wá fún oníṣùgbọ́n òbí wọn méjèèjì bàbá arábìnrin bàbá àtìyá ni wọ́n máa ń jẹ́ kòǹfà ìṣòro ọmọ tó máa ń sọmọ náà di jù àwòyàn sírọ́ nìkí. Alábìnrin àbí kí wọ́n sọmọ náà dínà sọ́rọ̀ anábi wá dárúkọ oríṣi mẹ́ta yìí wàhálùmọ̀ àjàrọ̀ ẹwàjá fi tó bá tó kù náà ká fi tẹ́ àwọn náà máa ń jó ní sábàbí tó máa fi máa ń di amúgbó bàbá àti ìyá ló máa ń jó ní sábàbí tó máa fi máa ń di olè àwọn náà máa ń jó ní sábàbí tó máa fi máa ń sábà di ọmọ aláṣẹ́wọ̀ ọmọ olóṣó bàbá àti ìyá ló máa ń sábà jó sábàbí tó máa fi ń kówó jẹ tó bá wà láwọn ikò torípé ohun tó gbà láti ilé ni àkọ́kọ́ nìyẹn ibi tí nǹkan ti wọ́wá wá láti yẹn. fasadu limurọ bí yusabibu fasada limurọ bá. ẹlẹ́ẹ̀kejì. fasadu limurọ bí. àwọn alágbàtọ́ òbí ti ṣe tiẹ̀ òbí ti bímọ òbí mi ọlọ́run lè ṣàánú ẹ̀kọ́ rọmọtọ́ dáadáa.

torípé fasádù ilé mọ̀rọ́bí zọ́ndù ilé mọ̀rọ́bá sẹ́ni tí ó tọ́ ní bá ti pínyẹ̀kẹ̀ sẹ́ni tó tọ́ ní bá ti yàyàkúyà ń tó dájú ní pé àfáànú ọlọ́run lẹ́nu tó tọ́nà òfin yẹhànà. àlèbéètù láyé òbítánà ilá aláàmàdín. torí kò sí bá ṣe fẹ́ mọ ilé àfi kí foundation tá a fẹ́ fi mọlé kọ́kọ́ dá. àlèbéètù láyé òbítánà. ilé ò lè dúró kò lè gbádùn. ilá aláàmàdín. àmọ́ ló ní ò lè yáre. ilá aláàmàdín. àfi wọ́n nípa foundation dáadáa. wàlá ìmáàdà ìdálàmùtòrìsà àwòtádùn. foundation padà ń sọ yìí náà kò lè rí lé gbé dání àfi foundation na solid. wàlá ìmáàdà ìdálàmùtòrìsà àwòtádùn. كان بطارية هذه ميكروفون ضيق باتري مايكي ó ti lọlẹ̀ tuntun ló yẹ kẹ́ kó ṣe fún rèé tó tó ní Àlìbẹ́ẹ̀tù láì òbìtaná ìlà àlà àmàdì wàlá àìmáàdà ìdálámọ́tọ̀ ìsà àwọ̀tàádùn wàlá àìmáàdà ìdálámọ́tọ̀ ìsà àwọ̀tàádùn. Problem ẹlẹ́ẹ̀kejì láti láti mẹ́nubà yẹn, àkọ́kọ́ àwọn òbí, ẹlẹ́ẹ̀kejì alágbàtọ́ nígbàtà tí wá ń sọ báyìí fàṣádòrò ẹ̀sẹ́ ẹlẹ́kẹta tó tẹ̀lé bá ṣe àtẹ́má ìsẹ̀ sínú àkọọ́lẹ̀ wa àwọn tọ́lọ̀ fi ṣe adarí ẹ̀sìn tọ́mọ bá lẹ́kọ̀ọ́ dáadáa láti ilé tó sọ́nà rẹ̀ ní retọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ religious leaders àwọn náà máa ń túbọ̀ ń jẹ́ sábà bí ìsọnù fọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ ọmọ mi lẹ́kṣọ̀ ló gbọ́ tó da ọkàn ẹ̀rú afọ́ àkan ló sọ lórí mímbàrí pé mo ṣe yàwó kókó wá tí wọ́n pì lọ́dọ̀ tó wọn wọ́n gbówó yàwó ah tààkọ́mọ̀ mí táwọn bí ẹ ti sọ fún lé pé ìwà yàwó táàfà ẹ̀ ti ṣe wà sí fún tọ́gẹ́ náà ti sọ pé fojú síṣẹ́ tí tíṣà náà ti sọ fún pé fojú síwé tó wá gbọ́lẹ̀nu dídì máàmù mọ́sálásí tó ní kọgbó yàwó àwọn afiṣitọ́lọ́hun ni ọmọ yẹn lè dàrú fasádù kò sábójútó àwùjọ wa táwa wà yìí kò sábójútó fún irú àwọn ni wọ́n ń gbé ọ̀rọ̀ síta irú àwọn ni wọ́n ń gbé ọ̀rọ̀ sáfẹ́fẹ́ irú bá àwọn ìyàn ọlọ́run

ọ̀pọ̀lọpọ̀ tó jójú ṣe wọn tó wọ́n fi jọba nílùú ọgọ́rọ̀ àwọn ọba ò mójútó mọ́ wọ́n dákẹ́ wọ́n dẹ̀ ń wòrán ni kọ́ntrátì lè ní kálukú wọ́n lé wọ́n tó bá rẹ̀ sọ̀rọ̀ tààrẹ bá wá mú tó fẹ́ gbà ní wọ́n wà áfíà wọ́n tó bá àwọn gómìnà sọ̀rọ̀ tó bá ń ṣe tí ó dá tó sáwọn fẹ́ jẹ lọ̀pọ̀lọpọ̀ wà áfíà àti kankan nínú wa ọ̀pọ̀lọpọ̀ lómìnà wá tó náà bá ti débẹ̀ ọwá ń du ipò yẹn àwọn èèyàn fẹ́ débẹ̀ torí pé jẹ́ ń ọpọtúnítì opportunity lè fi túlù ṣe fi táwùjọ ṣe kí fi bá àwọn ní ìjọba sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ní kò jọba ó kọ̀rọ̀ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà láwùjọ. iná máa ó tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fi rí pé àwọn tó jẹ́ àwọn olórí táwọn náà ń kó tí tí wọ́n ṣe àtàmọ́ tí lágbàjá ní kó tó dépò ordinary ṣe àwọn local government àmọ́ ó ṣe rí lánàá ah ṣe sálárì náà lélé ìṣá ṣe sálárì lélé ìṣá àmọ́ tó wá wọ́tí lónìí ọ̀pọ̀lọpọ̀ ìlúmínà wá rí pé à tẹ́mínà bá tọwọ́ mi bá tẹ́kùdà ìmínà إنما بعثت لأتمم مكارم الأخلاق Tòrò yẹ ká mọ kí ni sọ́ọ̀sì pọ́blẹ́mù wa, à ń pariwo corruption corruption ní kí ló bí. Anábì sallallahu alaihi wasallam tọ́lọ ọ̀rọ̀ sí wa. Innama bu'ithu. Anábì ní ọlọ́run ọba gbé mi dìde. Li utammima makarima al-akhlaq. Kí n bá lè wá kọ̀mpítì àwọn ìwà alápọ̀lẹ́ta àwọn anábì ọlọ́run bá ti pèpè sí ń ayé wọn. ìyẹn iná náà ní kémi náà tún wá ṣe kí wá tún àwùjọ ṣe kí í ṣẹ̀sìn nìkan kí n tún wá tún wà ọmọlúwàbí ara wa ṣe sí tára tọ́lọ ní kánàbí wá ṣe ni. wọ́n iná wọ́n là kólókè ní ọ̀gbìn. ẹ̀rẹ̀ ni ti ah, fi ń da jù níwà ìwà rẹ̀ pé òun da ọlọ́run dẹ̀ kó gbẹ̀kọ́ eléyìí kò sí tó máa mú káwùjọ da bí kìí ṣe kó lórí da tọ́bẹ̀ yìí bá ti ní ríwà pálapàla lọ́wọ́ olórí àwọn náà ti ń plan bá àwọn náà ṣe fẹ́ ṣe tó burú jù bẹ́ẹ̀ lọ mo máa ń sábà fún wa náà àwọn àkàwé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n mú lọ́dọ̀ àwọn aṣíwájú wọn kan ni inú kó jẹ́ pé bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ ló ti máa ń jó àbí àfá rẹ̀ ló ti máa ń jó orí ọ̀pọ̀ lòun fi upgrade ẹ̀dà pé ní kálukú ló ń bẹ́lọ pẹ́kọ́ upgrade òun kúrò ní lẹ́gbọ́ orí ọ̀bọ òun bọ́ sórí èèyàn ibi kan ní bẹ́ẹ̀ náà ni ẹ bí tó bá jòbí tó ń kírùn tó ń sin lọ́hun tó ń hùwà rí ládúgbò ẹ máa kíyèsí táwọn ọmọ tẹ̀ náà bá fẹ́ bẹ̀rẹ̀ tí wọ́n ju ti ẹ̀ lọ ń tó bí corruption wọ́n àwọn tàà kálẹ̀ yẹn díẹ̀ nínú ẹ̀lá mẹ́nubà yẹn. Inna min ahabbikum ilayya wa aqrabikum minni majlisan yawmal qiyamah. Ànábì sallallahu alaihi wasallam ní ẹni tí mo fi ń fẹ́ràn jù nínú yín. Wa aqrabikum minni majlisan yawmal qiyamati. Kó bá lè gbọ́ kó máa ṣàṣedànù ọlọ́máṣe mi àti ìlàláṣe dànù. arábìnrin ẹni tó tún máa láǹfààní aqrabukum minni majlisa yawmal ẹni tó máa láǹfààní àti jókòó pẹ̀lú mi lálẹ́ tó máa fẹ̀ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú mi. níjókòó ẹ máa tí mo wà. àwọn tí wọ́n wà corrupted àwọn ni màá bá ṣe àwọn ni màá jẹ́ kán wà nítòsí mi lárìkẹ́ àwọn ṣàpẹ́ tí a bá ń gbọ́rọ̀ eléyìí gbogbo tó bá ní ṣe pẹ̀lú corruption yá jìnà sí àwọn nǹkan wà là ń pè ní ìwà bàjẹ́ ìwà tí ò da ìwàkíwà tàà kó papọ̀ pè ní fasad tàà kó pè ní corruption kíni àwọn nǹkan náà kákàn sọ ní díẹ̀díẹ̀. àṣírìnkù. alákọ̀ọ́kọ́ nínú wà bàjẹ́ lórí ilẹ̀ ayé. ìbọ́lọ́wọ́rogún ẹbọ ni ò ṣírìnkù làkọ́kọ́ ò. ti ń sọ̀rọ̀ aburú láyé nọmba one aburú ẹbọ ni. ẹni olori ẹni bi ele ni tí ànábì sọlọsọla sọ̀rọ̀ ń fẹ́ ká mọ̀ àkọ́kọ́ àkọ́kọ́ nínú bàjẹ́ lórí ilẹ̀ wọn náà ni ìbọ́lọ̀ ń wórogún bàjẹ́ àkọ́kọ́ ó ń dẹ̀lọ pọ́lọpọ̀ kàkúnmọ́ lónìí kọ́dà tó fi kàwọn tí wọ́n irun kún bàjẹ́ má àwọn àwọn náà dẹ̀ fi bàjẹ́ kójọ ọmọ ọjọ́ ọ́rà rí mọ́lẹ̀ wọ́n sàsókọ́ oníkàlùkù náà ní àwọn gbẹ̀tugbẹ̀tu nílé àwọn olúgbòhùn àwọn máyẹ̀hùn ìwà bàjẹ́ ibi tó ti bẹ̀rẹ̀ o níbi ìbọ́lọ̀

a nílẹ̀ bọ́ra lọ́wọ́ a nílẹ̀ fi bàtà síta bá ṣe fi síta yìí oníkàlùkù jẹ́ ọ̀nà ó kò jẹ́ lábí àwọn tọ́lá kọ́kọ́ kà ní àwọn corruption àkọ́kọ́ lórí ilẹ̀ láfẹ́ gbọ́ yìí ọlọ́wọ́ alábẹ̀sọ fún wọn pé ẹ̀sùn mo fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ fẹ́ yín. Allah tushriku ṣe shay'a. Nọmba wà nínú ẹ̀, ọlọ́run ní ẹ máa bú ọlọ́run wórogún o, ẹ má ṣẹbọ o, ẹ máa mú nǹkan àmì ìmọ̀ ọlọ́run ọba o. Allah tushriku bihi shay'a. Ẹlẹ́yìn ṣe ìhá olótẹ̀lé. wàlá tẹ́kọ̀tù lóòrùn ọlọ́run tó sọ nínú ara ẹ̀yìn ọ̀. wàlá tẹ́kọ̀tù lóòrùn ọ̀làdàkùn mi ní ìmìlá kọ̀. ẹ wá wo nínú àwọn àbàjẹ́ tó wà láyé lónìí à ń pariwo pé corruption wà ẹni tó corrupt tó hùwà bàjẹ́ yìí ṣó ń ṣe tọ́lọ́run kò ṣe tọ́lọ́run kí lẹ wá ẹ̀sẹ̀sì lọ́dẹ̀ kó kó ṣe dáadáa sẹ́yìn ẹni tí ò ṣe dáadáa sí ìsọ́lọ́run kò ṣe dáadáa sáwọn òbí ẹ̀ lórúkọ rí lọ́dọ̀ àbínẹ́ntì ẹ̀ ilé ni ẹwò àgbàlagbà sọ anílé ilé là ń wò ká tó sọmọ lórúkọ ilé náà là ń wò ká tó fọmọ sípò ká tó àpọ́ǹtì èèyàn pé ó lè mójútó nǹkan báyìí ó lè ti imam ẹni tẹ́lẹ̀ fi ṣìmọ́ ní community ló ṣe ń ṣe nínú ilé ṣẹ́nà àwọn òbí ẹ̀ka ṣó náà ṣojú sáwọn ọmọ ẹ̀ bákanáà ń tó tẹ̀lé wàlá taqtulu awladakum min imlaq alqatlu ìkan nínú àwọn ọ̀rọ̀ àbàjẹ́ àwọn ọ̀wà àbàjẹ́ tó wà lórí ilẹ̀ ayé lónìí la taqtulu awladakum min imlaq lẹ́yìn ìbọ́lọ̀ orógún ẹbọ ṣíṣe ìtó tẹ̀lé ní ọ̀pọ̀lọpọ̀ bọ́mọ́ fojú àwọn òbí wọn gbólẹ̀ tó bí ò tiẹ̀ jágmọ́ èyí tó jẹ́lẹ̀ kẹta ń bẹ̀ ọ̀nà alẹ́kọ́tìlù ìpànìyàn ọmọ nìkan kọ́ ìtọ́lọ̀ mẹ́sàn bí nìyẹn ọmọ nítorí òṣì áyà mi wà tọ́lọ́ sọ pé ẹ má pa ara yín ẹ má pa ara mi má ẹ̀mí tí ẹjú ẹ̀mí mi lọ annafsu bin nafsi والنفس وما سواها ẹ̀mí ẹwà ọba ṣe ń dẹ̀mí àwọn èèyàn légbodò lásìkò yìí ìpàyàn ń pakúpa kọ́dà bẹ́ẹ̀ lọ́ṣọ́ ṣe ń bọ̀ yìí àwọn ẹ̀mí ti lè sorúkọ àwọn táwọn ti tágẹ̀tì bá wọn gbọ́dọ̀ pa àwọn èèyàn báyìí àwọn ilé tí àwọn ọba mú wọn kúrò lọ́nà àwọn àṣírí kan wà lọ́wọ́ wọn àwọn connected àwọn ènìyàn ní agbára wọn lẹ́nu ẹ̀mí ẹ̀mí ẹ̀mí ẹ̀mí ẹwà àwọn ọ̀dọ́ wa bọ́ ṣe ń fi ìpara wọn kaskọ́s àwọn ilé ti pa àwọn ilé àwọn ilé náà ti pa àwọn ilé ìpara ẹni nípa kópa àwọn àbàjẹ́ tó wà nílẹ̀ nìyẹn àyàwó èèyàn wá jámá kódà òkú olókú tí èyàn bá rí tẹ́lẹ̀ èyàn rí òkú olókú èyàn dẹ̀ máa sunkún àwọn èyàn ti ní òkú ẹni tó súnmọ́ pẹ́kípẹ́kí ní ìsìn kódà kò bá lẹ́rù akọ̀rẹ́yàn kó kú kalẹ̀ a máa omi àwọn èèyàn dẹ̀ tún láyà láyà láti máa wó lórí fóònù kò sí ẹ̀rù mọ́ kò sí ìtumọ̀ ìpànìyàn kò ní apalẹ̀ mi mọ́. auladakum min milaqa narzuqukum wa iyyahum. ṣé ìpànìyàn yìí ṣó fẹ́ dópin ṣá ṣé kìí ṣe kó tún pọ̀ sí ẹwà àwọn orílẹ̀-èdè náà lágbàáyé ẹ̀wọ̀n tí wọ́n fi ń ṣọ́lá láàrin ara wọn mo jù ẹ́ ò jù mí a máa pa ìlú irun àwa náà dẹ̀ pa irun gbogbo ohun tí wọ́n fi ń ṣe ọlá pé wọ́n àtàkì ara wọn kí wọ́n máa dá ẹ̀mí ara wọn lè gbòdò máa destroy properties ọ̀pọ̀lọpọ̀ lèmí náà wà ń bí tó bá lágbára rú ẹ̀ náà nílùú tiwa náà ẹlòmí náà ṣe ò ìtàwọn ẹni lágbára lọ́wọ́ ni wọ́n ń lò ìtí wọ́n náà ní lágbára ń bí ṣe wọ́n náà mọ bó ṣe ń lò ìwà bàjẹ́ ni aburú ni ọ̀ dáàbò wá tako wa ma batan bákan náà nínú àwọn azina àwọn èèyàn bá má ṣìná sí ṣìná má ní yìí ẹnikálukú máa tẹ́ ti kàwá ṣìná fún pé ó nọ́mà náà kí lè ṣàárẹ́ nìkan tó lè escape ṣìná ṣá ọ̀rọ̀ tẹ́ ń gbẹ́lẹ́ náà yẹn ní ìsìn nìyẹn fẹ́rà tí wọ́n bá sọ fún wọn pé òṣè rí a ní òṣè kíni òṣè ṣìná rí kẹ́ à ṣáyé ìlú dẹ̀wà ṣá inna lillahi wa inna ilayhi raji'un tẹbáróbìnrin tó lóhun òṣè rí kò tí wọlé ọkọ oṣù àlejò 25 kò dẹ̀mọkùnrin rí ọmọ máa wó níbi ìwèrè káà torí pàwọn èèyàn ti ká àwọn ọ̀bàjẹ́ wọ́n ti kàákún tó nọ́mà àbọ́kùnrin wọ́n náà máa rí nígbà ó ní gẹ́bìnrin bí márùn-ún ilé ìkejì àtúmà tó ń pà àṣọ́lẹ̀ tí ẹni wa inna ìkan nínú àwọn corruption yẹn lára ẹ̀rẹ́ ò torí kítẹ́lẹ̀ mi bá ti gbọ́gbọ́ corruption gbogbo ọ̀rọ̀ rẹ̀ lómi ni pé ìkówó jẹ wà zina lè ánà bẹ́yìnà náà sì mú tẹ́ ṣíra ọ́. iná tí wá dín tó wá gbilẹ̀ láwùjọ láàrin àwọn èèyàn lónìí. káàná máa yìí tí mo ẹlòmí nínú oṣù méjìlá tó wà nínú ọdún oṣù kan ni kì fi ń ṣe ṣìnà oṣù rọmọdọ́ ni. káàná máa ní nílé ìsàkó bá ara ọ́. pé gbólóhùn àzínà yẹn tọ́lọ́ ń pè ní haram yẹn bí ìgbà tó pé kìí ṣe haram wọn láwùjọ. iná zina mi fi lò láàrin fi hàtí ìkọ́tìhì. bóyá ká mọ̀ ọmọ tó sọ fún wa lónìí ṣe rí ṣìnà. iná zina mi fi lò láàrin. wọ́n dà gẹ́gẹ́ bí iná tí ń jó ni ni o. fi hàtí ọlọ́run sọ náà Al-Qur'an pé la zina ń tó ń rí fàásí bí tó ń túmọ̀ sí tó bá gbọ́ dáadáa ó wà nínú ẹ̀ṣẹ̀ tọ́lọ ń fi ya rẹ̀ kalẹ̀ dẹni tó bá ṣe sínú náàjọ gbọ́lọ̀ kí a mọ̀ látẹ́kìrọ̀bá náà zina látẹ́kìrọ̀bá náàrọ̀ látẹ́kìrọ̀bá náà ṣìnà látẹ́kìrọ̀bá náàrọ̀ ẹwà bí mo ṣe wá mọ́ ọ̀rọ̀ ẹbọ̀ látòkè nígbàtà ṣàlàyé àwọn tó bíbàjẹ́ yìí ṣọ́mọ tí ò rí ṣìnà lọ́wọ́ ìyá rẹ̀ kò rí lọ́wọ́ bàbá rẹ̀ báwo ló ṣe fẹ́ rọrùn fún láti ṣe orí lọ́wọ́ àwọn afá rẹ̀ orí lọ́wọ́ ọ̀gá rẹ̀ látẹ́zìní látẹ́zìní láújá àti kàfùrí sọ́tù hóó látẹ́zìní látẹ́zìní láújá àti kàfùrí sọ́tù hóó bàbá ẹ̀ sọ fún kó tó kúrò ní nígbà tó rà admission màmá ẹ̀ náà sọ fún pé látẹ́zìní látẹ́zìní látẹ́zìní má ṣe jìnà o má ṣe jìnà o láújá àti kàfùrí sọ́tù hóó kódà kí opportunity àti ṣe kó yọ fún ẹ má ṣe o. Àwùjá ti kà fọ́rọ́ sọ àtúnkún. Ìyá sọ bẹ́ẹ̀ fún bàbá náà sọ bẹ́ẹ̀ fún. Lítẹ̀tẹ̀ kí lára máa ń lè sírìn náà bọ́. Abẹ́ ẹ̀tún kojú kun sọ pé sórí yẹ. Èmi ni mo gbà bá lé lára yẹ. Látẹ̀sìnì látẹ̀sìnì. Ìyá náà tún pe sí yàrá àbí ìgbà tí àwọn àti bàbá jọ sọ fúnra wọn. Sórí bàbá ẹ̀ ń gbà mi, àmọ́ kankan kò mọ́ ṣe èmi náà ṣe rí. Tí wọ́n náà bá fẹ́ márì, ìrìnlọ́nà ẹ̀tọ́ ni má ṣe zini láta zini. Kẹ́rí kí ni yẹn máa lọ máa ó máa máa lọ dún nínú làákàyè ọmọ yẹn ni. Láòrè. Tó bá débi tó lọ lọ́wọ́ yẹn ti bó ṣe fi sí. Láòrè. Wọ́n tún sọ fún kó tó lọ pé láwọn ẹni tó bá jẹ́ ní eré náà lè sọ̀rọ̀ ẹ̀fọn mọ́ wọn. látẹ̀zìní látẹ̀zìní. a sọ fún pé má jalè má ṣe ṣìnà má hùwà bàjẹ́ torí pa àwọn náà ò ṣe. tẹ̀zìní látẹ̀zìní. kódà kò wọ́n lọ́pọ̀tínítì kò fẹ́ ṣe. lè jẹ́ ẹ̀jẹ̀ kí láàmà lè sí rìnà ká máa fi yí àwọn ọmọ wa pé kí wọ́n páyà ọlọ́run gbogbo kọ̀rọ̀ tí wọ́n bá tán wà tọ́rọ páwà ọ̀rí àwọn nígbàtí ojú ò sí lára wọn mọ́ láti lé ká máa jẹ́ kó yé wọn pé kámẹ́rà kan wà pẹ̀lú wọn látọ̀dọ̀ ọlọ́run ó ń lọ yìí ọ̀fọ́lọ́run ṣọ́ ẹ ọ̀rọ̀ tó lágbára ni ọ ó nẹ́ẹ̀tìmáà mo fọ́lọ́run ṣọ́ ẹ kọ́lọ́run bá mi dáàbò ẹ̀bù ẹ̀mí tó ń lọ yìí mo fọ́lọ́run ṣọ́ ẹ ọlọ́run bá mi rí ẹ pẹ̀lú gbogbo tó bá ń ṣe má ṣe ohun tí ó dá nínú àwọn àbàjẹ́ yẹn. Àtẹ́kọ̀ọ́bù ìfọwọ́ ìjà máa bọ́ngárọ́ nínú àwọn máa bá bọ́nà wà látẹ́kọ̀ọ́tù ló ń na fúsàlẹ̀ tí haramallahu illa bil haqqo zalikum wasaqum bihi la'allakum ta'qilun. Nínú àwọn àbàjẹ́ náà ni àsárikọ̀ olè jíjà corruption kan lòun náà lọ́tọ̀ agbọ́dọ̀ educate àwọn ọmọ wa àwọn mùsùlùmí bó ṣe lè wọ́n kí nǹkan náà kéré tó ìgbàtàwà gbọ́njú tó bá ṣe mistake mú pẹ́ńsù wá láti school tí kìí ṣe ti ẹ àwọn ìyá wa dá ń tàà mú lọ ìmọ̀ yàtọ̀ sí ìsí amúwá tí kìí ṣe ti wa wọ́n á lọ wa létí tó bá ti ń túnú báàgì wa ibi tó ti lè ní

ọmọ ẹjọ́ ààrẹ ma sílé ààrẹ ma balẹ̀ ẹjá kọ̀bàjẹ́ fọ́mọ téèyàn bá jẹ́ jajẹ́ nígbà kan lọ́dọ̀ àwọn ìyá wa tà látà bàbá wa wọ́n lù ú ọmọ tó jí ẹ jajẹ́ wọ́n lù ú bí ìgbà tó gbé mọ́tò ni àwọn apọ́níṣẹ́ wọ́n ní ọlẹ̀ máa yọkú fẹ́ jajẹ́ fúnjọ́ mẹ́ta ipò jí ẹ jajẹ́ tọ́mọ bá palẹ̀ mọ́tánú kó gbábọ́ lọ sẹ́ǹkùlé ẹlòmí òkun mọ́ tán pẹ̀lẹ́ ń kùlé kíṣìn ọba ní kó gbábọ́lọ sẹ́ǹkùlé tàwà ń gbábọ́lọ tàwà ń ti abọ́jẹ adágbọ́n ńlá ọbẹ̀ àtọ́wà ńlá egungun àà ah! lọ́bà ti ṣe ẹ̀tọ́ ti rí ẹ báyìí àtójò wọ sí wà á gbìyànṣẹ́ ẹgbẹ́ kan ìtò wá gbẹ wà á tàlẹ̀ ẹgbẹ́ o lè tẹ́lẹ̀ nírú owó tó tẹ́lẹ̀ yìí mọ́ anábì ni mọ̀ rẹ́ṣà na falẹ̀ ìsàmìnà a ẹgbẹ́ yẹn náà wà ní ìsinyàn nígbàtá wà ń kékeré àmọ́ gàrí ọ̀fọ́ọ̀rọ̀ àtàyàngbẹ́ àwọn ọ̀fọ́ọ̀rọ̀ yẹn ni tí ò ìgbẹ́ ó sì máa pọ̀ tó bá jẹ́ bí ike méjì ní tó bá tó bá tọ́kù ní ju kíkan àti bí n'i nìyẹn àwọn ọ̀fọ́ọ̀rọ̀ ẹni sin àwọn èèyàn ti ń sá sínú ọ̀rùn òrùn akọ̀gbẹ́ díẹ̀ awádìí onáta tó bá rú ẹ̀bá rẹ̀ ní gbéra jìbìtì ní ẹwà ta ní ẹgbẹ́ mọ̀ ọ̀gá ṣánà falẹ̀ ìsàmìnà lọ iná ṣe ń lé ìgbà tó máa ṣe rí pẹ́pẹ́ iná ṣe ń ṣe rèé opportunity náà rí létà kì í ṣe gàrí lòun tà ọ́fíìsì lòun wà tó ń tí ń bá wọn accountant ni accounting ẹni kò lọ ṣe òun wá rí bá ah, dáàdì náà máa ń dágbọ́n sí gàrí dáàdì máa ń dágbọ́n sí àwọn tí wọ́n fi ń tajà ọmọ yí mítà lè po wọn ṣe báyìí mọ́mí náà ṣe báyìí àtọ́wọ́n náà bá wá lè kàwé tó advance dé rúbi tó ń bá dé gbogbo bí tí corruption ti bẹ̀rẹ̀ níyàn o. ẹlọ́rin ìṣò. gbogbo tó bá ọgbẹ̀ jẹ́rìí o. alìkẹ́bìbù. bákan náà alìkẹ́bìbù irọ́ irọ́ báwọn olórí ẹ̀sùn ṣe ń parọ́ Ramadan dennis àwọn kan ti fi méèkì owó rẹpẹtẹ àwọn ìmáàmù mọ́sánà ti fa kásọ̀lọ́ ni wọ́n ni fa <laughs> ah

àwọn ọmọ ẹ̀dẹ̀ rí bó ṣe ń ṣe corruption ẹ̀ bó ṣe ń gbéra tọ́mọ̀ di mọ́mù lọ́la láti dàfà lọ́la tó fi kọ́ ẹ̀hùn náà ṣe tó jù bẹ́ẹ̀ lọ. alhazadu wà ni ó ti sọ fún wọ́n wà lọ́ndà gómìnà ó ti mọ́ bó ṣe pé àwọn akantan general auditor general ó ti pè wọ́n jókòó ẹwà gbogbo bá ṣe fẹ́ ṣe owó state ó ti parí ẹ̀ ọ́dẹ̀ ti yí ìtàn máa yí tẹfún máa rí pé tẹ́lẹ̀ omi náà tó ṣiṣẹ́ pẹ̀lú àwọn èèyàn yẹn tó náà bá ti ń di pé ìjọba wọn parí lọ òun náà alọgbàpò tí òun náà ṣàfẹ́ dìpò kan mú torí pé kí ní ìdùn gan ohun ah! kíní dùn gan opportunity àti kówó jẹ gangan nírú orí àga yẹn èyàn kàn gbé ọ project kan síta pé a ṣe contract báyìí àwọn náà ni wọ́n mú èyàn wọn kan tí wọ́n ní kó lọ register company èyàn wọn tó register company ẹ̀ náà òun náà ni wọ́n pé contract yẹn fún and contractor ni àwa kọ́ la ṣe contractor iye tó kọ́ wá ni àwọn wọ́n dẹ̀ ti wo wọ́n sọ pé àtìrí ní táwọn tó kò sọ mi ṣorí iye báyìí ni wọ́n kọ sí ìwọ́n kọ iye báyìí sí tiẹ̀ àwa ni èyí tó wà lẹ́sàlámú àti wọ́n bá ṣe fẹ́ ṣe ìwọ máa wọ́ rí. ayatul corruption ṣe fẹ́ parí ó wá gbaṣẹ́ ó gbaṣẹ́ 25 million naira ẹ ti wá sọ pé fún rẹ̀ ní brain 10 million padà bọ́ ń bí o ó ti yí ẹ̀bẹ́ yẹn 10 million parabọ̀ ń bí o dẹ̀wọ́n bó ṣe fẹ́ ṣe quality o láàáìnà ọ̀gá ọ̀gá 10 bags of cement lábùkù pa máa fi ṣe Fẹ́zàmánù mú ti adarun. Do

sàá. Àwọn tọ́dẹ̀ ń wò ń gbà tí wọ́n ń ṣe àwọn náà tún kọ̀rọ̀pù látara ti ẹ. Fọ́sàmá nù mú ká dàrú. Ọjọ́ ń bàjẹ́ sí lójoojúmọ́ ẹ̀rú dẹ̀ ń bà wá. Àsìkò wọ́n tán wà yìí ìwà bàjẹ́ ti wá dayọ̀, àwọn èèyàn wá kà bàjẹ́ kún bàjẹ́ mọ́. Àwọn èèyàn wá rántí ọ̀rọ̀ àgbàlagbà mọ́ àwọn tó ní pé ilé tàbá fi tọ́ mọ èrè ló ń bọ̀ wá wò kò kàn wọ́n má kò sí tó kàn òyìnbá lásìkò yìí pé orúkọ rere sàn jù wúrà àti fàdákà lọ. kọlù tàbí ṣẹ́rọ̀ hábà dáhàrù kò lè tó lọ́wọ́. corruption ti pọ̀ jù wíwẹ̀ là ń bá a lọ. kọlù tàbí ṣẹ́rọ̀. nǹkan bàjẹ́ lábẹ́lẹ̀ ìta rí níta tí pépà ń gbé sáṣírí ẹ̀ tuntun alọ́wọ́ làwa kan rí. kọlù tàbí ṣẹ́rọ̀. à nǹkan bàjẹ́ gan o. hábà dáhàrù kò lè tó lọ́wọ́. ṣùgbọ́n tó máa ń bà lọ́kọ̀ jẹ́ ni pé ta

ẹnijọ́ mẹ́ta tí epo jáwálẹ̀ látọ̀dọ̀ Dangote táwọn ilé epo tó ń sí àwọn èèyàn ńláńlá tí wọ́n jọ mọ̀ mọ̀ fúnra ní pàṣán ẹ̀yin ẹfẹ́ ẹ̀fẹ́ bá mẹ́ra àbí ẹfẹ́ máa rọrọ̀ àwọn alátòkèrè ẹ̀mí náà fojú ìhàn máa bó kájọ máa jẹ gbèsè lọ ọjọ́ wọn fúnra ní pàṣán epo yẹn wá jáwálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé epo ó wá níwọ́lá láti fowó epo yẹn wálẹ̀ nǹkan kan tó wá ṣẹlẹ̀ epo yẹn tó wá rọra gbórí sókè díẹ̀ báyìí ilẹ̀ máa mọ́jọ́ kejì láàmú dídé owó lè pọ̀lú láti 400 náírà kún kí ló dé ó rọ̀ ìlọ́rùn láti fara ní aráàlú kò rọ̀ ìlọ́rùn láti fara tú aráàlú. ọ̀gọ̀rọ̀ àwọn tó níbẹ̀ ti kú ẹ̀yìn rabẹ̀ lẹ́nà fi kọ́ lè pọ́n kọ́ ń bọ̀ wá rabẹ̀ náà wà mọ́ ìlọ́la. bá kí wà máa lè dàrí mi ń bá a sí. Ẹnìkàlùkù wájọ sọ pásù kò àwùjọ yóò dá gbogbo nǹkan ti bàjẹ́. Ṣé náà sí nínú ẹni tó bà nǹkan jẹ́ láwùjọ? Àṣàmùsù tẹ́tí wàlẹ̀ áfúlà kò dá ìrọ̀ tún. ìparí àwọn bàbá wa tàná, sọ́nà ayé dáńgbà tí wọ́n, ibi tó òrùn ti yọ́ ńgbà ńgbà náà ló ti yọ́ ní ìsinmi. Wàlẹ̀ áfúlà kò dá ìrọ̀ tún. Òfin tó yí padà nínú bílẹ̀ ṣe ń ṣú bílẹ̀ ṣe náà. Wà máa tàkọ́ járọ̀ ìlà àfòsùn náà sí. Ẹ̀mí àwọn èèyàn ló yí padà, ẹ̀mí àwọn bàbá wa tàná dáa. Wà ọ̀gọ̀ọ̀rọ̀ ń táwọn olóṣèlú tàná kọ́kọ́ sáwọn ministries káàkiri wallahi ó bẹ́ta tọ́gọ̀rọ̀ àwọn ẹlòmíì inú àwọn tò ní ń kọ́ àwọn tó ń ṣe dáadáa wà ní wọn. àṣàmùsùn tẹ́tún ló ń wo ohun tí wọ́n kọ́ lánàá ẹ wo àwọn ọ̀nà tí wọ́n ṣe láyé ìgbà àwọn ìjọba àti tó ti pẹ́ gan. kí táwọn tó wá kó orílẹ̀ Ìṣàmùsùn tẹ́tí lórin. Kílédé tí ẹ pé kódà tó bá ṣí láwọn ojú títí wọn yẹn tí wọ́n ṣe láwọn ọdún náà sẹ́yìn. Àwọn tẹbára àwọn léyà ohun tí wọ́n fi ṣe ojú òpópónà yẹn. Kọ̀mpíẹ́tọ̀ ohun tí wọ́n ṣe lónìí subhanallah ṣokòrí jìnà sọ́rẹ́. àtàmùsù tẹ́tìlù wàlẹ̀ àfúlákúndà ìwọ̀tún. sínú ọ̀pọ̀lọ̀ àwọn tó ṣe dáadáa yẹn lánàá. wà máa tàkọ́ yọ̀rọ̀ yìí láàfùsùn náà sí. ọmọ alẹ́kẹ́ ṣí ọ̀nà láti bí olómọrí láwà yá mi áwùsàn olómọrí àwọn ni kẹlòmí ṣe ọ̀nà láti áwùsàn olómọrí ń bí dé ìtọ̀ṣì lápẹẹrẹ àwa ṣe ọ̀nà àtòun àtàwọn tọ́jọ gbéṣẹ́ fún jàmbátà fún jàmbára àwa ṣọ̀nà láti bí débi ẹnu gẹ́ẹ̀tì ìsàlẹ̀ ń bẹ̀ yẹ tàti yàwó nú áùsìn àwa ṣe àwa jà sílẹ̀ àti both side ìyẹn náà wá commission ẹwà rò púpọ̀ náà ṣe tẹ́ sálálù ní ẹlọ́dẹ́ tọ́ṣì tẹ́bá ti rìn bọ́bá ìdókùdà ìdókùdà àwọn tó kọmíṣàn náà kàn dé ọkọmíṣàn bí wọ́n dẹ̀ tún yí padà bí wọ́n tún lọ wọ́n máa tàkọ́ jọ́rọ̀ ilẹ̀ àwọn àwọn pìtẹ́ẹ̀dì bí gbàtà àwọn ìpé kí níyàn òjò òun yẹn mẹ́wàá àjọmọ̀ ni náàzí wà máa tàkọ́ jọ́rọ̀ ilẹ̀ àfòsúnná gbogbo ẹ̀yìn tọ́lọ̀ àwọn bá ní káwọn ìjọba rán kẹ́yìndẹ̀ jíṣẹ́ nǹkan tí náà ní dàrú pẹ̀lú ògùn ọlọ́run gbogbo àwọn tí wọ́n rán tí wọ́n ń sèmù ẹ̀ àwọn àwọn èèyàn yìí àwa náà ni lánàá àwọn tàná àwọn èèyàn bí tí wá ní àwa tò ní àwọn èèyàn bí tàná ni wá ẹ̀mí àwọn tàná ló dáa jù tàwa tò ní lọ ló bí corruption n tó corrupt àwọn èèyàn ní ìsìn nìyẹn ṣẹwárí aburú kìíní bó ṣe wá àwọn ọ̀wà bàjẹ́ wà bàjẹ́ wà bàjẹ́ tà ń kalẹ̀ àwọn ìfẹ́ ẹ̀ láwùjọ wa díẹ̀ káwá bèèrè pé ṣó ní solution ṣá ìfẹ́tẹ̀ láwùjọ wa dọ̀ẹ́fù tátọ́ wúrí lèmọ̀ jìdá márìn kíní yẹn máa ń jẹ́ kí ó máa ń break relationship àwọn èèyàn láwùjọ kò ń jẹ́ kí ṣọ̀kan wà kò ń jẹ́ kí ṣọ̀kan wà kò ń jẹ́ kí ìfẹ́ wà ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ wọn tó wà láwọn oríṣiríṣi náà wọ́n ń lè rìn ní gbangba láàrin wa báyìí ṣe bẹ́ẹ̀ lẹ́ ń jókòó pẹ̀lú wa tájọ jókòó tájọ wúra wa yìí ọ̀gọ̀ọ̀rọ̀ wọn náà wọn náà ń sápamọ́ ni torí pé àwọn náà ti jẹ fù ara ti tó máa wá padà sílé tí ò wá nílé ìrìn kó yan ní ìlú bí tó wà àfi kí security máa tẹ̀lé ẹ kiri àwíkọ́ ẹ pé tinted eh, mọ́tò ló ń gbé káàkiri ọ̀dọ̀ security lẹ́nu gate tó ah, àwa tó ẹ́ rí mọ́ àtó ẹ́ pàdé mọ́ láwùjọ inú wa ń bí wa sí ẹ inú bí wọ́n náà sáwà náà dáa fún ti àtọ́ wọ́n lọ́wọ́ káwọn ní bọ̀dá ní pé tọ́bá fi lè ṣe mọ́nàmọ́ná níbi ẹ̀ṣù tó kókó sẹ̀ wọn láì ṣe ẹran kí ló dé kí la ṣe fúnra wa torí pé wọ́n ṣe ohun tí ò dá fún wa ni ó wá bí separation láàárín àwa tí ẹ after àjọ wà tẹ́lẹ̀ ni àjọ ń ṣe tẹ́lẹ̀ ni ó fara rò wá tẹ́lẹ̀ lára tó ń bí nìyẹn o kódà tó fi kan àwọn lọ́ba lọ́ba àwọn kódà baálẹ̀ community lásán òun náà wọ́n ti ń gbé ara wọn sáàni sí i nígbà tó náà bá ti wọ́n kóhun ti corrupt ó ti talẹ̀ kan ní community eléyìn ṣe dẹ́kẹ̀ ó ti gbówó lọ́wọ́ ẹ̀ káṣẹ̀ ilẹ̀ ń gbówó lọ́wọ́ àwọn èèyàn tẹ́fí ń ṣe ẹjẹ́ kára àdúgbò orí tẹ́ fowó yẹn ṣe ìgbọ́n ń gbà wọn nìkan ni òfin ra mọ́tò fi ìwọ náà wá free níjọ́ tó bá tó wá fẹ́ ṣe ní adult meeting báálẹ̀ tí ẹkọ́ kọ́kọ́ jókòó àwọn excuse gbé kalẹ̀ tó rúmọ̀ pé tó ń bá jókòó òkọ̀ọ̀rọ̀ lè máa bá ń oníkàlùkù wá ń sá oníkàlùkù wá ń yẹra fúnra wọn ibi tí ìwà àbàjẹ́ bá ti wà kò ń síṣọ̀kan kò sí rẹ̀ pọ̀ kò ń sífẹ́. bákan àbàjẹ́ bá ti ń wà àdúgbò yẹn. àdúgbò yẹn kò ń sí tàtọ́wọ̀ kò sí development kò ní sí lọ́síwájú ń bẹ̀ kò ní sí dàgbàsókè ń bẹ̀ lápẹẹrẹ wọ́n fún lówó pé kẹ́

ẹ má jẹ́ ń dárúkọ tó ti ṣẹlẹ̀ torí pé gbogbo ayé ti lójá ara wọn ní ìsìn lẹ́sẹ̀kẹsẹ̀ ti máa mẹni tó jẹ́ ẹnìkan dẹ̀wà ń jókòó yàwọn mẹni tí mò ń sọ tí bá ti sọ wọ́n ti mẹni tí ń sọ gba owó náà sọ pé ó wá gba owó bọ́wò ó wá rán pipe ó wá lọ ṣe ibi tó lọ ṣe sí ibi odò ó wá rán pipe láti <laughs> ibi tó gbé sọ́rẹ́sì sí báyìí ó wá rán pipe lọ sínú odò ó wá fa ó wá gbé pumping machine síbẹ̀ ó wá kọ́lé kan síbẹ̀ ó gbé pumping machine síbẹ̀ ó wá fa omi láti inú odò lọ sínú sọ́rẹ́sì ẹ̀wọ̀ bọ́wọ̀ ọ̀dẹ̀ commission ẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un Káló ti ṣe látọdún náà. Àwọn ará ìlú yàrá àdúgbò yàrá abúlé wọn nígbàgbé ẹ̀ títí dọ̀la. Ìyí tó tó ṣe lọ́dún jẹ́ development dé bá lù ká ní àwọn owó tó ń gbogbo bí tó ń dé sí kó máa lápá ní wọ́láhì orílẹ̀-èdè náà bá ti fẹ́ dàbí ìbá ti fẹ́ dàbí sàwọn díjẹ máa dárúkọ ìlú tí mo tún láìkì ìbá ti fẹ́ dàbí sàwọn dí ṣùgbọ́n pọ̀lọpọ̀ owó yẹn diversion pọ̀ corruption ló dẹ̀ bí diversion tí ò bá sí corruption àwọn èèyàn ní divert anything ní tó bá dọ́dọ̀ ẹ̀bí tó bá yẹ kó gbà náà ló máa jẹ́ kó gbà nínú àwọn aburú ẹ̀. wa yanshuru al-fasadu wal-jarimatu bayna afradi l-ummati. gbogbo àwùjọ táyé bá ti gba corruption kama retí mustaqbal sahiha kama retí ọjọ́ láàrí fáwùjọ yẹn illa an yasha Allah torí tọ́ bá ti fi lè rí tọ́ bá ti rí kí ní ẹ̀stọ́ o ma fred lọ níbẹ̀ bó bá ṣe wá lọ yẹn ma tàn sí ni bó bá ṣe lọ máa tàn sí ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́yàn bá ṣe foundation ládùúgbò yìí lápẹẹrẹ àwọn boys àdúgbò yìí wọn máa rọra jí sílọ lè máa ju mẹ́rin lọ bàbá mi a parí ẹ̀ àwọn náà fẹ́ abẹ́ jẹ́ ń bẹ̀ ni o ẹni tó ń ṣe foundation kúkàn lè rọra ra bẹ́ẹ̀ bí mineral bẹ́ẹ̀ bí malt ọlọ́máṣẹ́ ọlọ́lọ́tí kó rọra ra fún ọ boys inú wọn á dùn á dùn máa ṣàdúrà kódà ó ti lè máa dágbọ́n wá gbé blọ́ọ̀kù kan tó máa lọ nísìnyí ó burú débi pé tó bá ṣe foundation ní orí àdúgbò yìí ẹ̀kọ́ náà bọ́ọ̀sì láti ṣàpọ́n ha mú mójú bọ̀bọ̀ yìí ṣàpọ́n ló wà ìyẹlẹ̀ ṣe ń wò ẹ̀tún máa ráwọn bọ́ọ̀sì láti ha wọ́n ti tún ní àtẹ́ra wọn ti pẹ́ra wọn wọ́n ti tún dé ata ló sọ fún wọn bá àwọn ilé ṣe mọ̀ ẹni wa kan wọ́n fẹ́ tún fámílì ọ̀sìn wọn kan ṣe lẹ́kọ̀ọ́ ilé bàbá wọn wọ́n náà mọ̀tádìdì sọ fún àwọn nígbàtọ́ di pé kápẹ́sà àjọ fẹ́ máa tún pé ṣẹ́ẹ̀tì mọ́ yóò àwọn bọ́ọ̀sì kẹ́ tó túlé o

owó tí ẹkọ́ fi ẹ̀mpáwà àwọn ọ̀dọ́ ọmọ máa fi mobilize ọ̀dọ́ ni ẹgbọ́miyé ṣàpọ̀tọ̀ ni empowerment ọ̀tọ̀ ni mobilization wọ́n a mobilize wọn lásìkò election ìṣà máa dàlúrú tàbá ní ká empower àwọn ilé táwọn ilé bá ti ń ríṣẹ́ ṣe tó bá ti ń rówó àwọn ilé náà lè ṣe tán láti rìn nínú oòrùn láti máa ṣàdàgún bẹ ìbọn kiri ẹjá mobilize wọn lásìkò election jàre àwọn agbó fún olórí ọmọ ìta kan ọkàn ọgbọ́sìjọ ẹmọ bẹ́ ṣe máa ṣàdúgbò yẹn àbólórí ọ̀dọ́ kan ìbàjẹ́ nìyẹn o àwọn tó kó bá wa lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè ìrẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní wá sẹ́ẹ̀tì àwọn ni wọ́n tẹ̀ka èèyàn tó wọ́n responsible ní kálukú máa ṣọ́ra ṣe méjì ìdìbò ládùúgbò ìṣá lẹ́yìn tó bá tẹ̀ tó fẹ́ dìbò látọ̀rọ̀fẹ́ àwọn lọ́gbìn ọmọ ajóngbèrè ẹ̀yìnbòdó tẹ̀sí bàbá ń bọ́lẹ̀

ọmọ yọ kébé ìmọ́mù yọ kébé owó wọlé àwọn ìyàwó ìmọ́mù náà dẹ̀ rá ọ́n pààrọ̀ bàtà ọ́n pààrọ̀ jìdìbà ọ́ dẹ̀ rí pé àwọn jọmọ́ pọ́lá ọmọ kíní kọ́ tún ti lẹ́nì kọ́bù wọn ọ́ tún ti rán ọ́ tún ti rán jìdìbà mọ́ tún ti yí sójì ìmọ́mù dẹ̀ ń dọ́dọ̀ títí ẹnìkọ́ gbówó sọ pé ìmọ́mù ẹ̀ẹ́bà mi wà wọ́n mù ní mọ́s ọyẹ bá mẹ́rán fáwọn mẹ́wàá ọ̀dọ̀ wa náà náà máa ń gbà wọlé tó bá ti gbọ̀dẹ̀ ní àti ẹ wọlé kájẹ́ kó débi sí ẹ dé corruption ni kó gbọ̀dọ̀ ẹ kọjá kó wá dó sọ́dọ̀ ẹ kó mọ̀ wá sọ́dá síbi sí ẹ dé ìwọ ni ẹ̀ṣẹ̀ ni ọ̀ràn ni corruption ni kò ń bí ìfẹ́ ó ń tú àwùjọ ni ó ń jẹ́ kó ní kálukú kẹ̀mí àwọn èèyàn lé sí ó jẹ́ kẹ̀mí àwọn èèyàn lé sí. bìlìmílì inú sílẹ̀ ìmọ̀nà kọjá àtàfànàhùn. gbogbo àmójútó community gbogbo wa ni ọ̀ràn yẹn wà lọ́rùn wa àwa gangan ni iyọ̀ fẹ́ tún tó bàjẹ́ ṣe. fàkẹ́ ìfàbílímílì inú ní hálà bí i ilé àǹfààní. Kí ni wọ́n fẹ́ ṣe síjọ́ ńgbà tí yọba ti wá bàjẹ́? Màkì ìfọ́ bí ilé mi ní hálà bí i ilé àǹfààní. Àwọn tó ń bà wá lọ́kàn jẹ́ rí o, tẹ́rù fi ń bà wá gbé báwo lọ làwa ṣe fẹ́ rí. Corruption yìí pọ̀ ju o. Ìdánisúdí náà ní àfúrọ̀ ní. Nàìjíríà ní owó lọ́wọ́ kọjá kí ni wọ́n ń sọ. Kọ́dà àyàwó ó dá àwọn òsí ní sísẹ̀mù ṣá ṣùgbọ́n tá ní pọ̀ gan ó yẹ káwa náà ti máa yá àwọn èèyàn ń tá ní pọ̀ gan gbogbo nǹkan lọ́lọ́run fi kẹwa ẹ̀ẹ́nẹ̀ máa wo tọ́wọ́ bá ba ẹnìkan ẹwà wọn tí wọ́n rà náà sórúkọ wọn ní àwọn ní láti máa dárúkọ gbogbo alájọ current àjọmọ tó ń lọ ẹwòye tí wọ́n ń bá lọ́wọ́ ẹnìkankan ẹwòye tàṣírí ẹ̀ túpẹ́ nìkankan kó jẹ láàárín oṣù mélòó láàárín ọdún mélòó ẹ máa wá ìmájì pé ṣé ìlú iná ló ti kówó yìí ṣá ìlú iná ni ẹlòmíì stéètì tó wà ní ṣé stéètì iná ni ṣá stéètì kan ṣu tó wà ní ló ti kówó tó pọ̀ tó yìí stéètì kan ṣu yẹn ni o ṣẹwárí tá ń gbọ́ yẹn bí ìgbà tá a gbọ́ tí wọ́n wà náà sèèyàn márùn-ún nínú èèyàn one billion bó ṣe rí nìyẹn láwọn atrocities táwọn èèyàn kọ mí ti rẹ́pẹ́tẹ́ tẹbá lọ sáwọn ministries káàkiri náà tẹbá mọ itú tí àwọn èèyàn tí wọ́n ń pa owó tí àwọn èèyàn ń dẹ̀ fáàtì èérún ló ń wà káàntì gọ́ọ̀mẹ́ntì ẹlọ́sí lands ẹlọ́sí education oríṣiríṣi ah ní ìkún dárúkọ ti stéètì kankan wọ̀ tí bó ṣe ń ṣẹlẹ̀ káàkiri gbogbo stéètì ni mò ń sọ yẹn defashion ti pọ̀ jù ẹ wá bèèrè pé tó ìṣẹ́ ìjọba ló kọ́ lè ìṣẹ́ ah lè ní sálárì ẹ̀ sálá ilé ló kéré jù nínú ìdókọ́ ó tó mẹ́fà báyìí tó fashion ni hmm. àwọn tó rẹ̀ ń ṣe wallahi 80% wọn wọ̀n láàánú wọ́n tún dájú torí pé ps tó kúrò ń bẹ̀ mọ̀ tó ní òun dẹ̀ ní times 10 tí ẹ̀ ó dẹ̀ ń wo time ni pé ọjọ́ ń lọ ọdún mẹ́ta ló kù fún mi o ma o fẹ́ tó kúrò owó aráàlú. Innal amanata rahatun wa salamun. Kí ọ̀gá tó já sọ solution kí a fi parí ìdánilẹ́kọ̀ọ́ wa. Kí wà ní ọ̀nà àbáyọ? Àti gbọ́ ipé ìlàlíkítà bí wá súnnà tí. Àti gbọ́ pé corruption ti pọ̀, adẹ̀ ti mọ àwọn tó bí, adẹ̀ ti mọ oríṣiríṣi àwọn aburú tí corruption yìí náà ń dálẹ̀ sáwùjọ, bó ṣe jẹ́ kẹ́mí àwọn èèyàn lé sí i káwọn tó ń wo ẹni tó wà ń wájú mọ́ àwọn oníwo pé àwọn tó wà ń wájú náà ti bàjẹ́ àwọn táwọn náà ń bọ̀ lẹ́yìn káwọn náà débẹ̀ káwọn jẹta wọn ni kí wá lọ̀nà àbáyọ. Àlàáúdẹ́tù ìlàálẹ́kítà bí wọ́n sọ́nà dí. Àwọn tàjẹ́ Mùsùlùmí táwùjọ bá tẹ̀ wá bàjẹ́, táwọn yọ bá tẹ̀ wá kọ̀rọ̀pì láwùjọ, kò já káwa náà kọ̀rọ̀pì pẹ̀lú wọn. Káwa padà sínú Al-Qur'an àti Hadith. Tọ́lọ̀ ń bá ṣiẹ́ lólórí ní community tó jẹ́ chairman tọ́lọ̀ wá ṣe wà ní mùsùlùmí community yẹn alhamdulillah wọ́dà ní shaman ìwọ fi orúkọ rere sílẹ̀ má ṣe ní ṣe pé àwọn tó bá ti dé bí àwọn kìí sanwó ọdẹ shaman ò gbọ́dọ̀ sanwó ọdẹ òun wà exclusive shaman dẹ̀rẹ́ àwọn ẹ̀tọ́ kan wà tó bá ti dé a máa ṣáà ni tí wọ́n bá ti dé bẹ̀ sọ pé tọ̀ tó bá gbogbo ṣe ń ṣe nìyẹn mi ò fọ́ tẹni tó lọ o mú táwọn náà bá ń lẹ̀ ni wọ́n tẹ̀lé o but èmi am okay ẹ jẹ́ kí n gbà pé mo wà ókè mo fẹ́ ṣe sí community ni èmi ò fẹ́ jẹ community so èmi náà máa sanwó ọdẹ èlé ní ilé mi ward wàhálàhì àwọn tí wọ́n kí ṣe mùsùlùmí tí ẹjọ́ ń ṣèjọba ìwà òkè ha ah, tí máa ní yàtọ̀ tí máa ní yàtọ̀ owó tó tún wọ́n náà ẹ̀ no a máa jẹ́ ká pè bẹ̀tàbárẹ̀ tí ó pé ó fi ṣe ẹlẹ̀ ní láàrin wa kò yọ yẹ fún un àlèyọ ìbá ìfún tó kù ẹ̀yẹ́ ká fi ẹwọ́ bí gẹ́ẹ̀tì wà bá wọlé yẹn tàbá ti gẹ́ẹ̀tì yẹn tán àlàfo kan wà ń bẹ àwọn ọlọ́kadà sì máa ń gbá bẹ̀yẹn wọlé lálálẹ́ ẹ jẹ́ ká lọ fowó yẹn ká lọ fi ṣe bẹ̀yẹn káwọn ará àdúgbò rí pa ń ṣe ni gbogbo ẹ̀kọ́ la máa tọ́ máa pa fẹ́ ṣe léyìí ah shaman ah, ah kẹ́mi yóò gùn

mo sọ nínú kútùbà lánàá gbẹ̀mẹ́yàn bá gbé nǹkan wá sínú mọ́sílù a máa ha ṣùgbọ́n máa rí ti pa máa ṣe fídíò àbá máa ya fọ́tò àtà ha fún a ṣe fídíò mi ní jíya fọ́tò ẹ̀rọ lọ nǹkan gbé nǹkan wá nínú kòró fọ́ṣe páàkì tàà fẹ́ gbé fọ́njọ́ mọ́ tó kó wá tó pọ̀ ọwá páàkì tí mọ́mù fortunately for me lásìkò gbà yẹn ọlọ́run ṣe bíbà tọ́rọ ní kó rọrùn fíìmì àtàwọn ará alé ìtàn wá gbé wá fíìmì náà alhamdulillah àwọn tó wà ní ìdí ètò lọ́dún náà rí àwọn náà náà jókòó yìí tó gbé wá fíìmì náà ẹ dàpọ̀ mọ́ ìtàfẹ́ hafáàmì ẹjọ́ kú lọ́bàá but unfortunately ẹniyẹn àìṣẹ̀ bá mi ṣe ní ọmọ mi rí tẹ́lẹ̀ àsìkò kò pẹ́ sásìkò ẹ̀ náà lámara àwọn àìṣẹ́ ti pé mo sẹ́ni tí mo sì báyìí wọ́n dẹ̀ ṣe fídíò wọ́n ṣe ń gbé fáwọn èèyàn ah, mo ní àmì ah, ò lè ṣe o ní èdè ya fọ́tò bèèrè ṣe fídíò wọn ohun gbígbà táa fi wọ́n ṣẹ̀ sí nìyẹn ó rí láṣẹ ẹyẹ kágbàgbó ti lọ wọ́n ní ah, no no no no no in fact ìgbà tó túnjọ́ kejì wọ́n pè máa ní ìmí tí mo tún páàkì sí bí oríṣi bí ọ̀nà bí ẹ̀mẹta ń sì mo tún sí nǹkan gbọ́dọ̀ sí mọ́sìkì báyìí àwọn ṣe wọ́n ṣe fídíò wọ́n ya fọ́tò wọn mo ní no problem

ọlọ́run ni kó bá nǹkan lọ́dọ̀ tèmi náà lásìkò gba èmi náà ha ni. fàlàmírù lẹ́bí alánà ṣìrọ̀ ẹ̀yìn. kì í ṣe pé yàn fi ṣe fáàrí ilẹ̀ máa ń gbẹ́ngbà náà. wọ́n wà má sí ara àti yìí. rẹ̀ bá gbẹ̀tọ̀ ń ni rẹ̀ bá tutù ẹni tó bá wà nítòsí náà àjọ kọ́ ṣàbùlásí ó dàgbé kí ní ẹfẹ́ rọ báwọn ọ̀dọ̀ tí ẹlọ́un ṣe ń kọ́wàlá káàntì ó yàdá sí bá ṣíjọ́ ń ká iná aṣíjọ́ aṣíjọ́ máa ń yára wa nìyàn

kárántí pé ìjọ kan láà ní sí níbẹ̀ kachi má ká ṣe dáadáa wàláì ìyẹn làkọ́kọ́ ẹjá padà

ẹgbà tó arípa àwọn kan bẹ̀rẹ̀ pariwo muslim governor àwọn fẹ́ muslim kìnnì kan láfẹ́ àwọn abẹ̀rẹ̀ kó dá o èmi wá ń ṣe bèèrè lọ́dọ̀ ara tèmi bóyá tí mo bá rẹni tó lè dá mi mùsùlùmí tó bá ti darí tẹ́lẹ̀ mùsùlùmí bá fi darí kí ni àǹfààní tẹ́ rí gbà fún wa lọ́wọ́ mùsùlùmí yẹn lẹ́yìn tẹ́ ń pariwo yẹn nísìnyí àǹfààní wo lẹ́ rí gbà fún wa lọ́wọ́ ẹnìyẹn fáwọn aráàlú ìbéèrè rẹ̀ kejì nìyẹn ìbéèrè rẹ̀ kẹta ẹni mùsùlùmí tẹ́ fẹ́ kó darí yẹn èmi ò mò ń ni o àwọn mùsùlùmí tẹ́ fẹ́ kí wọ́n darí yẹn ṣé mùsùlùmí nìkan náà ń bọ̀ wá darí ni ṣé mọ́sílásí náà fẹ́ wá darí àbí lùú tó wá gbogbo ara nínú ọbọ̀ wa darí ẹ̀ ẹjá abẹ́lọ̀wọ̀ ẹni eré tó jọmọ́ níwà. ìrẹ̀lẹ̀ ọmọ ànàta sí ìnàtúlẹ̀ ìsáàlì ṣẹ́kọ̀lọ́wọ́sì tó

stop crying for. Kùlì màjálì sámà bí i Káwọn kan báwọn ará gbé náà ṣe ń gbé àwọn èèyàn tí náà tó èèyàn tí kó jẹ́ èèyàn tí kó jẹ́. Ṣé tó bá ti débẹ̀, ṣé kò ní darí Mùsùlùmí ṣẹ́ ń kan lẹ́fẹ́ kó darí? Nálẹ̀ àmánátà ẹni tó wa ìtọ́lọ̀ bá tínú kó tún débẹ̀ tó bá jẹ́ pé mùsùlùmí wa yá wa ní fàbíhà wa ní ìmá tó bá pé kìí ṣe musulmi wa yá wa ẹlòmínà ọlọ́run bá sọ ń bẹ̀ tí kìí ṣe musulmi, ká dúró ti ni constitution <laughs> Adúlì. Ọba ti gbé wá káàmọ́ mú wọlé ni. Àgbéwá o. Ọ̀gbéwá o. Adúlì àmánátà. Má ṣe ní lè ní ìmá sójú adáǹkó ni Wọ́n tí mo padà gbóòrùn nínú tó sábà ṣẹlẹ̀ ni pé àpò ara ni kó wá ń jà fún ọ̀pọ̀lọpọ̀ wọn ajá rí olówó rẹ̀ ọlọ́ọ̀bá wọ́n rí o àwọn náà dẹ̀ mọ́ o àwọn àmì wà ń bẹ̀tẹ̀ pé wà sí sí ẹ̀ àwọn náà dẹ̀ ní plan ṣùgbọ́n ká sáà má jẹ́ kí ká má ti ọ̀rọ̀ ẹ̀sìn ká má kìbọ̀ ní òṣèlú fi dá wàhálà alẹ̀ tìrìpọ̀pọ̀lọpọ̀ ibẹ̀ ṣe jókòó iná oníkàlùkù náà ẹni tó láìk tó fọkàn sùn àjọ àti ká máa ṣe ni pé ẹni ire tó máa ṣàǹfààní fún wa ẹ̀gbọ́mi ẹni eré tó máa ṣàǹfààní fún wa tí ò ní kọ̀rọ̀pì àlúmọ̀ yìí tí ò náà ní jẹni tó wà corrupted tó máa já láàánú a máa máa já láàánú mọ̀ dáadáa tó máa láwọ́ ẹni tí ò bá láwọ́ tó bá láwọ́ tí nǹkan tiẹ̀ tó ń ná tó bá wà níbi nǹkan ìjọba ó dájú kó máa ná tí ò ní jó lè oníwọ̀n bílíkì tí ò ní já pààyàn tí ò ní jẹ́ onímọ̀ tara ẹnìkan tó máa mọ́ tọ́mọ ẹ̀dẹ́ èèyàn fíìl irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ẹni eré bẹ́ẹ̀ kọ́lọ̀ kó fúnra rẹ̀ bá wa yàn. àmìnà tulè amánátà ẹlòmí máa ti kú kẹlẹ́sàn tó dé ó lè jẹ́ pa rẹ̀ tó pé jẹ́ pa rẹ̀ tó rẹ̀ lẹ́sàn. wà sàlámù bákanà nínú kan mi. nàtàrọ àtún wà sàlámù. àtọ́fà pé ká mùsùlùmí ká padà sínú hadith. arujúrì. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀. lálẹ́ àkàlà kìlì mú mutaza tìlì mú wàrà sátì mìíràn sàlàfẹ́ sàlẹ̀. ẹ jẹ́ ká padà àwọn ọ̀wà rí tàà jogún lọ́dọ̀ àwọn bàbá wa tànà àwọn àgbàlagbà tànà àwọn àgbàrí náà sì ṣẹ́kù lórí ilẹ̀ o alhamdulillah ṣìyàn àwọn àgbàrí náà náà bàbá tẹ́wà lórí jókó iná ṣùgbọ́n àgbà tó bá lè bàjẹ́ kó bàjẹ́ di pọ̀ jù àwọn àgbà má jẹ́ kó bàjẹ́ ṣọ̀wọ́n ó dẹ̀ ń báyàn lọ́kàn jẹ́ àwọn àgbà tó bá lè bàjẹ́ kó bàjẹ́ káwọn ṣáàtì rí tàwọn jẹ àwọn àgbà má jẹ́ kó bàjẹ́ má gbégbé kúgbé wá ká mi mọ́ mélòó lókù tí mo fẹ́ lò láyé kí lù dáa ni mo wà áfta àgbà tó ń jà fún lù kéré àgbà tó ń jà fún ara ẹ̀ ló pọ̀ jù torí ẹ̀rú àgbà tá lè gbọ́ràn sí lẹ́nu ẹjá béèrè pé báwo náà ṣe rí àwọn bàbá wa tàná nítẹ́lọ́rùn kọjá bẹ́ẹ̀ gbogbo àǹfààní tó dọ́dọ̀ wọn wọ́láhí wọn bá jẹ́ wọn borúkọ wọn jẹ́ wọn forílẹ̀-èdè ẹni tó wà nípò ìjọba nínú ọ forílẹ̀-èdè kọ́rọ̀jọ ẹni tó dẹ̀ darí ìlú nínú wọn tóró jẹ́ bálẹ̀ kò tálẹ̀ ìlú kò tálẹ̀ abúlé tóró jọba kò gbẹ́sẹ̀ dúkìá kò àìmọye ilẹ̀ tán gbà fáwọn tí a fẹ́ máa dárúkọ tí ẹ pé àwọn ọba àwọn ọba àdúgbò yẹn ni wọ́n ní kan sáìn ibì wà tí mo wà ń bẹ̀ẹ́ ní bí méjì sẹ́yìn táwọn aráàlú yẹn ṣẹ́ ìpè burúkúrúkú tán ní tí mo yẹn ọba àwọn olóṣàìbẹ̀ẹ́ fún gọ́vnà ilẹ̀ àwọn ẹbí ẹlẹ́bí kú bẹ̀rẹ̀ rẹpẹtẹ o àwọn míì wà náà ẹbí ẹtọ́ ẹgbọ́n ọ̀tẹ̀ nílẹ̀ síbò mí ibẹ̀ ní gbogbo ilẹ̀ wọ́n wà wọ́n dẹ̀ sáyẹn wọ́n dẹ̀ approve ẹ̀fún àwọn dẹ̀ fi kọ́ yunifásitì àwọn ènìyàn dẹ̀ fi kọ́ yunifásitì ọwọ́n bọ́ ṣe ń gbé ọba ṣépè náà gbé gómìnà wọn ṣépè àwọn ọba kan nìyẹn

ìdúná fẹ́ gbé fún wọ òpin wọn fún ẹni tẹ́ bílíọ̀n tí kò ní tán tí wọ́n náà ní tán. àníṣẹ́rì dáhùn máa fi gígì ìjọba owó kò wá ìlìmọ̀ náà. àwọn bàbá wa tàná wàláì wọ́n yáyọ̀ ọkàn. àníṣẹ́rì dáhùn. olówó kan ò lè ra wọn ìjọba kan ò lè ra wọn. wọ́n á jókòó lórí àyè wọn ó tẹ̀ wọn lọ́rùn káṣọ wọn gbó lọ́rùn báyìí kí bàtà wọn jẹ kíbi tí wọ́n sùn sí kọ́ máa pàdún pàláwù tàn bàbá ayẹ lọ́rùn àní sẹ́rì dá àmà kí má kí àsùn wọ́n lẹ̀ mọ́lẹ̀ kó ti lọ mọ́lẹ̀ báyìí ó ti àwọn lọ́rùn ìdúkàwọn kan wá bíráìbù wọn kan wá gbé ẹ̀tọ́ ẹjá padà ká lọ mú nínú ìwà àwọn bàbá wa tàná yàtàwọn ìyá wa tàná àwọn aṣíwájú eré yẹn. ẹni ṣẹ́rì ìdààmú fi yìí tàbá wókò wà límọ̀ náà. gbogbo tó bá ti ń jẹ́wà bàjẹ́ ẹjá kúrò ń díẹ̀. wàṣọ ìbùkún yẹlẹ kọ́ mi nàlẹ́ àìṣe ó síra náà. gbogbo ẹni tó bá ti ń fi bàjẹ́ ṣayọ̀ ó máa padà kábàámọ̀ ó máa padà ṣòfò lọ́la jù. yẹlẹ kọ́ mi nàlẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ kan rán wọlé education ni ìwé lọmọ ń kà ìwé ẹ̀rí lọmọ ń gbà wọn fún ọmọ ní ìwà Yorùbá gidi kò sẹ́kọ̀ọ́ ìlára ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa yẹn kí o lọmọ kan kí alukọ́rán ló ń ha sórí ìwà ẹ̀kọ́ ìjẹ́ Yorùbá gidi Yorùbá gbilẹ̀ ẹ̀yìn ẹ̀wà ọmọ yìí ọ̀gbọ́ Yorùbá mọ́ rárá ibi tó fi máa mọ́ kọ́ ó lọ bomi wá ó wá gbé mi dé wà náà báyìí gbélé mi lórí daddy I should put it on your head àbí is that not the meaning of gbélé mi lórí I should put it on your head òun náà dẹ̀fẹ́ gbélé dájẹ̀ lórí ẹ̀ẹ̀kọ́ ọmọ ẹni gbogbo nǹkan ẹmọ́ wàkún tàríkà òfin ìlàlọ́kọba yìí látẹ̀kún ọmọ ẹ lọ lọ

ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn àwọn ọmọ yìí géńdé ìjọ tẹ́ ń pẹran léyá ẹ̀tún lọ ṣẹ̀ṣẹ̀ gba alápàtà tó wá ń fá àgbò àgbò ẹ̀dẹ̀ náà ọmọkùnrin géńdé nínú ilé alápàtà ló wá ń fá àgbò ló ń kú èmi lè máa fi ẹnu fún àgbò bàbá tèmi alápàtà wá ń fa ẹran ń kú ẹwà ń jẹ́ tinútinú وكنت ركعا فعل القبائح لا تكن ẹbí lèmi máa ń bá bàbá tèmi irun wọn wọ́n bá wọn fá irun pẹ̀lú blade ọmọ tó ti mọ orí ipá ó gbọ́dọ̀ mẹ́ran fá bi tí mo ti bẹ̀rẹ̀ nìyẹn Gbogbo àwọn ọwá rẹ̀ yẹn, ẹ̀ẹ̀rí kọ́ àwọn ọmọ yóò le joko ti nípa ẹnu irun rùn, ẹ̀ẹ̀dẹ̀ kí ti na irun irun kò lè wá aṣọ yóò tí ní ẹ̀tì làágùn sí yóò tí ó ń sẹ́ǹtì tó dínú aṣọ́nà dì máa ń sẹ́ǹtì somehow <laughs> ẹ̀ẹ̀dẹ̀ fúra pé àwọn ọmọ yẹn ọmọ ń tọ́fẹ́ gbà lọ́wọ́ ẹni wọ́n fi rí àgbàbá àti ìyá Wàkún tàrí ká. Wọ́n rí àṣẹni táwọn lè fara rù mọ́. fi lọ́kọ́ ìhìlá tẹkùn. bá ń pọ́ṣọ́ ni. Allah. So gbogbo nǹkan tó corrupt àwọn ọmọ nìyẹn, ìròrí àwọn orí fóònù, ìròrí àwọn ọ̀rẹ́ wọn ní skúù, ìròrí àwọn kọ̀rá, olówà lọ́pọ̀lọ̀ ọmọ, ẹjá dá ìròrí àwọn bàbá wa wa lọlé ọdún, a máa lọlé ọdún, a máa ríra wa, ọmọ ẹgbọ́n mi ẹ̀gbọ́n ya rẹ̀ rí ṣe ò ṣe rẹ̀ ní orí àbúrò bàbá mi ọmọ yóò ń bí orí wà ní àwọn bàbá ya máa pàtọ̀ fún wa a máa kọ̀nẹ́tì wa bọ́ra wa ó máa jẹ́ kò onẹ́bí oníran kò rí mọ́ ọmọ ti di ọmọ ọlọ́mọ ti sí gbòòrò mọ́ nípìlẹ̀ mọ́ bákan náà nípa rí fún tèní nínú tí a tún gbọ́dọ̀ jẹ ká mọ̀ kèífà nàíjá tún o ní pé ṣẹ́rí gbogbo àwọn tá ń pè ní wà bàjẹ́ wà bàjẹ́ ìgbà bá ń ṣe lọ́wọ́ máa ń dùn mọ́ yàn ṣùgbọ́n tọ́lọ̀ ti pè kankan ní bàjẹ́ bó ṣe ń dùn yẹn

ẹlòmínú àwọn ọmọ ọlọ́run fi ṣàgbákò gbogbo tó kọ́ àti tó yìn fẹ́sì lé owó yẹn lé lórí gbogbo nǹkan yẹn ti dìdàkudà ní ìsìn àtúbọ̀tán yẹn ò lè dà ìpèkọ́ orúkọ ti bàjẹ́ gbogbo ọmọ tó tó fowó náà tọ́ àwọn ọmọ tó ti dìdàkudà gbogbo ohun tó bá ti dá ó lè má dán ṣùgbọ́n máa padà wá dá nígbẹ̀yìn náà ni torí ìdí ẹja rọ́jú ká ṣe dáadáa ẹ̀dẹ̀já fi wà rí kọ́ ọmọ wa bá ti ń fẹ̀sìn kọ́ wọn àti ọ̀rọ̀ ọba tó jọ àti ọlọ́ọ̀bá ilé ìta gbólé ní ọlọ́má ṣe ní bàrẹ̀ jàbúrú fún ọ̀tá ọ̀tọ́ gbogbo wà bàjẹ́ tí yàn ṣù tó hù síwájú tó rò ti blọ kò lọ ń béèrè pé ó dìgbà wo. fi ìlànà wíwà ìbí. wà á tún wá gbọ́ yìí ìtàbá ń ṣe tó bá kàn mí tó bá kàn yín kó ní kálukú tí bá ká jùlọ ẹjá pa wà bàjẹ́ tó bá wà lọ́wọ́ wá tì. màmá àti láhùn káfí máa yà àlàmílá. ó pé ìbéèrè wa tá fi ń parí ìdánilẹ́kọ̀ọ́ tèmi ni pé kí la fẹ́ sọ fọ́lọ́run jọ tá pàdé ọlọ́run. ṣáà ní ta fẹ́ sọ ṣáà ṣàláròjàre ṣàfẹ́ láàmọ́ ni ṣùgbọ́n ní kálukú wa náà mọ́ tó ń gbé kọ̀rọ̀ ṣe pàtàkì wa mọ́ ẹja pàtàkì ṣàrọ̀kọ̀lọ́hùn alhamdik ṣàdọ̀ allah ila ila an astagfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi